yá ẹdẹ ká sáré gbìyànjú iṣẹ́ owó yìí wò kódà ibi tí iṣẹ́ owó yìí tó dáa dé àwọn èèyàn kówó sí ẹ lọ́wọ́ wọn ò ní kó lọ báǹkì wọn á kó sí ẹ lọ́wọ́ pé ah, ẹ gbowó yìí bóyá kẹ́ bá mi tọ́jú ẹ ṣé owó ló wá wà lọ́wọ́ èèyàn ibikíbi á máa pààyàn lórúkọ Jésù ebi ò ní pa ẹ́ sáré dán iṣẹ́ owó yìí wò àwọn èèyàn fi owó wá ẹ rí wọ́n fi owó bò ẹ́ láṣìírí wọ́n fi owó ṣàánú ẹ ní gbogbo ọ̀nà wọ́n ó lè wà nínú ilé wọ́n á wọlé tàn ẹ̀ wá wọ́n á kó yẹn wá fún ẹ̀ wọ́n á ní kò dání tó hàn dẹ̀ ní ni ẹ́ lára láti dẹ̀ lẹ́mu pé kó bá yẹ kó dá padà ìgbà tó bá ń wọ̀n ẹ̀ tó bá ń wọ̀n ẹ̀ lọ́kùn ẹ̀ ló máa tó lè yọ̀ǹda rẹ̀ fún ọ iṣẹ́ owó ni ayé àfọwọ́bù ẹ̀ láṣìírí àṣírí ààbò má sọ pé náà láì dánwọ̀n iṣẹ́ yìí wò má tó bá dánwò ló máa mọ̀ bọ́yé náà tù ní ṣùgbọ́n má tó bá dánwò báwo ló yẹ fẹ́ ṣe má dẹ̀ gbàgbé láti ṣí ẹ̀ ṣí ẹ̀ kí iṣẹ́ yìí lè jẹ́ fún ẹ kẹlòmí lè jàǹfààní ẹ ṣí ẹ kó lè jẹ fún ẹ kẹlòmí lè jàǹfààní ẹ lórúkọ jésù wàá rí àánú gbà wàá rògbòlò ẹ kí ni iṣẹ́ yẹn wọn bá mi lọ́wọ́ àgbọn ẹyọ kan tó ní omi nínú dàdà pẹ̀lú èpo ọ̀bọ̀ àti ewé adùn èyí tá à ń pè ní ewé ewúro wàá wá lọ ní ẹnu ọ̀nà pẹ̀lú ọṣẹ bó ṣe ṣe Ghana ẹni ọṣẹ tó bá ti wọ̀n ẹ́ ló lè lò pẹ̀lú ẹ̀ wàá lọ ní ẹnu ọ̀nà àbáwọlé sínú ilé ẹ̀ mo sọ pé ẹnu mo sọ pé ẹnu bá ń kólé o ẹnu ọ̀nà àbáwọlé sínú ilé entrance tó ń gbà wọnú ilé kó tó yà sí anywhere tó bá fẹ́ yà sí nínú ilé ẹ̀ èyí tó ń gbà wọlé gangan tó mọ̀ pé ibẹ̀ ló máa ń tì tó bá ti fẹ́ jáde ibẹ̀ ló máa ti lọ nínú ilé kì í ṣe níta o àbáwọlé nínú ilé wàá lọ níbẹ̀ nílẹ̀ ńlẹ̀ wàá mú ewúro yẹn wàá lọ kó kúnná dáadáa wàá lọ èpo ọ̀bọ yẹn wàá lọ pọ̀ mọ́ wàá mú ọṣẹ Ghana yẹn wàá ṣe pọ̀ mọ́ wàá wá mú omi àgbọn yẹn wàá jò ó wàá fi máa jẹ náà nílẹ̀ ńlẹ̀ yẹn wàá wá mú gbogbo nǹkan tá a máa ń jẹ nínú àgbọn yẹn wàá ha gbogbo ẹ̀ kúrò pátá kò ní sí kankan nínú ẹ̀ wàá ha ọ̀fọ̀ bẹ ṣe wàá ha kúrò wàá wá mú ọṣẹ tó ṣe yìí wàá wá kó sínú ìkarahun yẹn ìkéèsì àgbọn yẹn wàá kó sínú ẹ̀ ṣó ti yé àgbọn tó o ha yẹn má jẹ́ o kò ń ṣe jíjẹ omi inú ẹ̀ ló need àti cover ẹ̀ kéèsì ẹ̀yẹn ìké ní ẹ̀yẹn ló need wàá kó sínú ẹ̀ ẹ̀ máa wẹ iṣẹ́ yìí kódà bó jẹ́ ní ẹ̀ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ máa gbìyànjú ẹ̀ kó máa wẹ̀ ibi tó lágbára dé bó bá dẹ̀ máa wẹ̀ gan lójoojúmọ́ owó ó ní agbára gan kò ń ṣe nǹkan tó gbọ́dọ̀ fojú di but tó bá ṣí ẹ̀ kò lè jẹ́ fún ẹ ṣí ẹ̀ kò lè jẹ́ fún ẹ tinútinú ni mo fi fún ẹ ṣí ẹ̀ kò dẹ̀ comment ẹ kò like kò dẹ̀ follow page yìí lórúkọ Jésù àdúrà àgbà ìgbìyànjú ẹ nínú ayé kò ní já sásán ọṣẹ owó ni gbìyànjú ẹ wò má sọ pé náà láàyè o lórí comment box orúkọ mi ò tí ì yí padà ìyá àdúrà Holy Mary thank you God bless you.